lẹ́yìn tí ń túmọ̀ sí pé ó kú bọ́yá méjìlá àbí mọ́kànlá èyí ó wù kọjá abẹ́lẹ́wọ̀n bàtà ńlá kó gbà á lẹ́sìn fún wa ọba tó máa tá a fi di òní ìparí ọ̀gá náà ọlọ́run yóò fi di òní kan wa ọlọ́run wa mú ṣe léyìn ká gbàmù fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tó làwọn ọ̀dá ọlọ́run bá ní fún wa ní àlàáfíà àwọn aláboyún ọlọ́run bá ní fún wa ní àlàáfíà ẹtì báyìí kó ọlọ́dẹ kan wọ́n bá yìí yẹ o máa ń tí ọ̀rọ̀ ọmọ bí ọlọ́mọ lè dùn wọ́n nínú bùkátà ní kọ̀ọ̀kan wa ọlọ́run ní yóò rí yá ọlọ́dájọ́ ọlọ́mọ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ló dì bí o ọlọ́run ní jẹ ọlọ́run ọlọ́run ní ìgbà àwọn ọlọ́run àti ọlọ́run ní ìgbà méjì máa kọ̀ọ̀lọ́nà ti bẹ níta sí ọlọ́run bá ní kó kó ńlẹ̀ pátápátá ọlọ́run àìsí méjì ìrọ̀lẹ́ á ti ṣe nípa ìdánilẹ́kọ̀ọ́ ètí à ń bá bọ̀ ìyẹn kékeré. bákan náà adébàbà ẹnu àwọn afọ àpò pé ó pín sórí tó kún sọ́nà mẹ́rin ìkíní zakatu ìfowópamọ́ ìwọ̀sọ̀rọ̀ àtọ̀rọ̀ nípa rẹ̀ zaka nǹkan ọ̀gbìn zakatu báyìí mọ̀tẹ́lẹ̀ àmì àmì zaka ẹran ọ̀sìn àtìkọ́ zakatu báyìí ìfẹ́sọ̀ zaka owó góòlù àti fàtẹ́kà àtàwọn owó tà ní rọ́pò owó ìgbàlódàdàkà dínárì àti dídáàmù ìpínlẹ̀ kẹrin ìlànà ìgbà níjòkó yìí bákan náà tọ́ba gba àwọn àgbàkà mẹ́rẹ̀ ní ta àgbàdo kan àwọn olùyànlẹ́tọ̀ọ́ láti gba àwọn àgbàkà náà àwọn olùyànlẹ́tọ̀ọ́ wọ́n sọ nípa ọ̀rọ̀ olùdíjà ọ̀ nípa àwọn afọ àtọ́gbẹ̀ ní wípé nípa rẹ̀ ní pé kó lò náà àádọ́rọ̀ lè dàgbà sórí ìgbàdíjà ọ̀ owó tí àbá ti gbé kalẹ̀ láti pé òun fẹ́ máa fi ṣòro ni òun fẹ́ máa fi kówó jọ ni kọ́tà kọ́là kọ́là kọ́tà nítorí máa nítorí ṣe ń jẹun ìwé ẹni báwọn òní ọ̀rọ̀ ìzàkà wọn eléyìí ní ìpínlẹ̀ ẹ̀mí nínú ìzàkà rẹ̀ ìzàkà àwọn ọjà ìbàdàn. àwọn kàkà ń bá yìí oríṣiríṣi ni ẹlòmíì ilẹ̀ oníṣiríṣi owó ilẹ̀ nígbà ẹlòmíì àwọn ẹran ọ̀sìn onígbà nìjẹ́ oúnjẹ nìjẹ́ lòmíì ọ̀nbà lòmíì ọ̀nbẹ̀wà abẹ́rẹ́ lòmíì nìgbà àti lẹ́nu ní nǹkan ilé lẹ́nu ní nǹkan tí ń tà fáànù ni wọ́n ń tà kápẹ́ẹ̀tì ni táìsì ni báàgì ni aṣọ ni àwọn nǹkan wọn ni à ń pè ní mọ̀lúù ìjárà àti pé ọkọ̀ jẹ́ àgbàká àti mọ̀lúù ìjárà ó kún un dáadáa ju àwọn ìlú mẹ́rin ìta ìkọ̀kọ̀ lọ. kí wọ́n á ní májèkúntẹ̀ májèkúntẹ̀ náà ní pé wọ́n ló ń lò ní sọ̀rọ̀ àwọn ọjà dáhùn táwọn ǹjẹ́ ti pé yẹn yẹ kọ́ jẹ́ kápẹ́lẹ́ yẹn bàtà rẹ̀ ní kí ni tọ́pù rẹ̀ nìtọ́ sábẹ̀ rẹ̀ lọ́dọ̀ iye iye ìgbà tí ìgbà ní ọjà tẹ̀lé wọn nà yọ tẹ̀lé ìjọ rẹ̀ owó náà nà èyí ló kọ́ nà. Gbèsè tíyàn náà jẹ́ ẹ̀yàn tíyàn jẹ́ ẹ̀yàn èyàn yóò kúrò nínú rẹ̀. Lẹ́yìn wá lọ wọlé yóò tán gbogbo tó ń bá wá jẹ́ pátá yóò fi olómi yóò fi mi. Tàbí kọ́ fún òwúrọ̀ tó ní olómi ká ní fọ́ọ̀tì mi wọ́n fọ́ọ̀tì olómi kápẹ́tọ̀ owó pátápátá lẹ́yìn tó yẹ olùkóòlù náà tó jẹ lẹ́yìn tó yẹ ọjà yẹn náà owó ẹ̀ tó eight million naira àdékòwé ẹ̀ náà kò ní two million péré kò náà ní ọjọ́ pé o zaka owó rẹ lónìí wọn bá ṣe pé kéde rẹ ní àwọn ọmọ ọ̀tá àwọn sílẹ̀ àwọn ìyàwó lọ́tọ̀ọ̀tọ̀ ọhàn sílẹ̀ àbúrò bàbá àbúrò ìyá àti ẹgbẹ́ àlùmọ tọ́lú bá ti yí kó bá lórí ìmẹ́ òun jáde ní ìdàgbà. kílẹ̀ rí lórí ẹgbẹ́ òṣìṣẹ́ náà bá tọ́lú máa wà ní ìwọ̀sánlá kan pé lẹ́yìn sáárẹ̀ mùsùlùmí ti hàn mí wàlà fáwọn sí ìtọ́jà kan. ẹrú ní bóyá gbogbo wọn tàbí wọn mú náà láàrin ọdún kan ìbẹ̀rẹ̀ ọdún náà ti ra irú àwọn kan wọn yìí làkàwọ̀ wọn nínú rẹ̀ làkàwọ̀ wọn á wọn rẹ̀ ti ní bí tó rẹ̀ bá bí tó tó bá wọn bá ti lóun kálẹ̀ lẹ́ òun ti jẹun tàbí òun ìgbà tó ṣe é Yeah. nínú one thousand naira ètò kò bá dà sí lójoojúmọ́ agbára káká nítorí two hundred lóde ìwé ní báwọn ní akan ẹgbẹ́ ìgbà kan wọ́n lọ bá géèmù àtàwọn tí àmìlínà àbẹ̀yà àwọn tó ń ṣiṣẹ́ sakitiyan làkàkà lórí ìdàgbàsókè wọlé àmì. ma báwo ìmọ̀ àwọn tí a lè ní ìgbàgbọ́ àmọ́ àwọn tó ṣe pé bàbá kan ń gbà fáwọn ó jẹ́ àríwígbà àbẹ́ ẹ̀kọ́ àwọn ọ̀gá ìsìláàmù wọ́n mọ̀ bá ní ọwọ́ náà mọ̀ ìwé àwọn bá mi àlè mọ́ gbàgbà lálẹ́ mọ́ lálẹ́ àgbàgbà tọ́ka rẹ̀ lọ pé báyìí wá ọba tí mo lé ìwọ náà lọ́wọ́ nígbà yìí káàtàbọ̀ oníṣẹ́ ọ̀rọ̀ láti fi lè sàkà. kó lè fi sanwó ọ̀gá rẹ̀ ó lò lè bá àti òmìnira kó lè fi ọ̀rọ̀ náà lè kó lè máa tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ wàkẹ́lù kan lọ. àlàyé tó kọ̀ láti rẹ̀ wọ́n lọ sọ́ọ́ ní bíyìn ẹ̀ tẹ̀lé kì í ṣe tó tó kó àná ìlànà bí ó ṣùgbọ́n gbèsè ń sàṣẹ yọ ọ̀nà méjì gbèsè máa ń bà yọ méjì tí a máa ṣe ọ̀gbọ̀n yẹn. wà fi àwọn tẹ́tẹ́ jagunjagun tó jọ ọ̀nà ọlọ́run wọ́n mú ká àtàkùn nǹkan ìjà àwọn tẹ́tẹ́ jagunjagun tó kọ́ bí ó kọ́ ìwé àwọn gbòó ìrẹ̀lẹ́gbàdì àwọn ìgbàgbà wọn ní ìsẹ̀yìn àtẹ̀sẹ̀sẹ̀ ọmọ ìjọ ọ̀nà ọ̀nà òbí náà ẹ̀jẹ̀ gbàgbé pẹ̀lú ẹ̀mí àtàkùnà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó ń bí náà ọ̀nà ní bóyá ṣe là kalẹ̀ yìí àríwá ọ̀nà ìdílé ìjẹun lọ́wọ́ pátápátá ọlọ́run báyìí ṣàkíyèwò ni ọ̀jọ̀gbọ́n ni ọba tí wọ́n ń fi nǹkan kọ̀ọ̀kan táwọn àyè tó bá mú kí o sì fi ilẹ̀. ìrètí bàbá kọ ayé ìyá mi àná a ètò nípa gbàgbá bí ogún náà ọlọ́run láti jẹ láti mú láàmì orí àjọ owó ti bẹ lọ́wọ́ òde ọ̀nà ní ọ̀rọ̀ wá sí àti àdìsá owó oṣù tó ń gbà ní ọ̀gá tó jẹ́ pé ìgbà tí wọ́n ń gbowó oṣù ìyá mi àkọ́kọ́ ọlọ́rọ̀ mi tó ní ìgbà tó ń ìgbìyànjú máa ń gbowó oṣù ọmọ àgbà tó wọ́n láti náà kò ní báwo ní èyí tó kó ní ìgbàgbà tí kò ní ìdí ń ṣe ìdílé ọ̀tà ìdílé ọ̀tà ìdílé òwò ìgbàgbà lẹ́yìn tó lọ́yà oṣù náà rí lẹ́yìn lọ́wọ́ owó tí ọmọ náà ní àwọn àgbẹ̀wò àgbọ̀ òní bẹ̀rẹ̀ wọ́n láti náà kàkọ́ ní àlá abẹ́yìn èyí tó kọ́ bí àwọn ọmọ ẹni tí wọ́n هم حاجة إلى وفاة ومعونة إذا قال وقف على جنوب جنوب لقد عملت أمور ربنا إذن كما قال يعطون من الزكاة ما يكفيهم وعن من أعظم درجة عليه أعظم من الزكاة إن كنتم ìdí òtò àwọn tó kọlẹ́jà fún wọn láti fún jíjẹ àti mímí wọn. lábà tó rà ká kí ló bá wọn pè ẹ ọ̀làjọ́ òkúta ọ̀làjọ́ òkúta láti tó òkúta ká sábà ọ̀rọ̀ tó yẹ ọ̀rọ̀ ìgbà ká ọ̀rẹ́ ìgbà tó ń tó ń bọ̀ wọn kò bá wọn tó ń bẹ̀ ṣùgbọ́n ṣàkàtà bẹ́ẹ̀. ṣùgbọ́n wọ́n ti sọ wọn kàn péré ẹ̀mí ìlú. irú ẹ̀ báwọn á fún ní four four thousand naira ọ̀nà three sixteen tí ṣe fi ọdún kan lọ́dọ̀ àwọn mùsùlùmí. four four thousand lọ́nà three ni wọ́n fi lọ́dọ̀ ní ìtàkà. tọ́lú ni o ti kú. ẹ̀ bá wá dìde nù ní ìbá fún ní four four thousand lọ́nà three sixteen. bá a ti ní nàìjíríà ni wọ́n dà ọ̀gá tó wọ́n ní lọ́nà lé ọwọ́ àtẹ́nu lé pamọ́ ọmọ àfọwọ́ jẹ alákọ̀ọ́kọ́ ni nínú àwọn ẹni bá tún ní gbàgbà wọ̀nyí wọn gbọdọ̀ kàkí ẹ̀mí gbàgbà rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu tó di aláìní ṣùgbọ́n ti bàlágà ti pẹ́ ó ti bù káàtà tó kọ́ fẹ́ yàwó ojoojúmọ́ ni wọ́n ń mú ìwé ẹni bá mọ̀ bàbá tó kọ́ náà mú káàtà tó kọ́ fẹ́ yàwó nínú owó bàbá owó tó ń bá ọ̀sán yóò fi ṣètò gbéyàwó tí ó fẹ́ ààyè ọ̀sán bákan náà wọ́n lè wọlé nínú àgbàgbé ẹni tó di akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó di aláìní. àáfò náà ní bàbá lè ṣèrọ́ ìdókòtò láti lè bàbá síra síra wọ́n mú ìyá sáájú ìrẹ̀yà àti wọ́n ti bá mú àdá sí yóò tó wọlé kéwì yóò tó wọlé kéwì kọ́ni àáfò nínú bàbá. wọ́n yé nǹkan. من له رأس من لا يكفيه أن تملك رؤوس تحب وتملك سبوس لا يكفيه kòtò kò kàtà rẹ kòtò ti ìyàwó àtàwọn ọmọ àpò náà níbi tayyib wàá mọ̀ nǹkan ń da òkè báyà ṣùgbọ́n tó bá ti rí pé ọlọ́run ṣe àánú rẹ̀ kọ̀là kọ̀ọ̀dágbé kò kà sí ìlágbára tó máa lo mọ́tò kò sí ìlágbára tó máa lo ilé oṣù láti ní ilé ìtọ́jú ọmọ ìlú kọ́ ká oṣù láwọn ti bá a yà ó torí tí ó tó lọ màláyà tó lọ ẹ ò ní ìlera ẹ ń tọ́jú ẹ̀ka ibà kọ́sọ́ nípa fún níbi ìlera wàyí ń ta àlà bọ́bá wa béèrè fún pípọ̀ ah, nínú àwọn tó yẹ kí wọ́n gba ìgbàgbá ńlọ náà wọn àwọn yóò láti lè wá ìgbà ní ìgbà wọn ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọ́n ṣe wá ìgbà fún wọ́n ṣe kìlọ̀ kìlọ̀ fún wọ́n ta àdéhùn òmìnira. àlùkùránì wọ́n wà wá ìṣọ̀rọ̀ síra wọ́n mọ̀ fẹ́ lóko ojú ọ̀dà síra rẹ̀ ètò ìbéèrè fún mi ọ̀lẹ́dọ̀ sí i wọ́n gbà ń bẹ́ níbàámu sí àdìgbàgbèlà ìwé ọ̀nà lọ́dí ọ̀gbọ́n àdìgbò ànàbí ọ̀gbọ́n ọ̀gbọ́n àdìgbò قال لا تزال المرأة لا تزال على بأحدكم ọmọ ènìyàn kò ní yẹ kò ní gbò lẹ́yìn tí ó máa ń gbé gbàgbára lẹ́yìn tí ó máa ṣe sàrà nítorí ọlọ́run ẹgbẹ́ ọlọ́run bá mú ọkọ̀ pọ̀ ní kò ní yẹ kò ní gbò lórí ìṣesí tí ó fi jáde láyé tí ó fi akọ́nà ọba rẹ̀ pàdé wọlé ìtàgé wájú ìlú ọ̀sán àtúndà mi lẹ́nu ṣe pé kò ní sí ẹran kankan kò ní sí. àti sọ́sọ bára ṣíṣe ọ̀sọ́ di òwò ìwé ẹni bámu ìyàtọ̀ náà ọkọ̀ mi jẹ́ mu lórí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ mu. àbúrò rẹ̀ rà kọ́nà máa ń yọ sí i ó lè tún náà wà kọ́nà máa ń wà lé wọ́n tẹ́lẹ̀ sọ pé màǹkà àlàyé àti àmúwá láwùn àtàkùrọ̀ ẹ̀ ń bá ti pé ó ti wá bára káàkiri ọ̀fẹ́ kó wọ́n jọ lọ́la láti bá tẹ̀lé ọgbà bára bàbá sọ́ra nù kó o tẹ̀ lóore bá a kọ̀ ọ́ káyìn nàmà yẹn sàmì dáná lọ. owó padà lè fún ọ owó kọ́lọ̀ ń béèrè fún lọ́wọ́ àwọn èèyàn ọmọ náà yá àná náà ìyẹn wọn lè fún ọ. wọ́n bá wù wọ́n fẹ́ yẹn sàfẹ́ ńlá ọ̀sẹ̀ wọn kúkúrú. wọ́n bá wù kọ́ jáwọ́ àwọn yẹn fẹ́ wọ́n bá wù wọ́n tẹ̀wé yọ̀ọ̀ náà wọ́n yọba kalẹ̀ àdéhùn yìí àtàkọ àtìkéjì kìí ṣe àgbélé ẹ̀rọ ìkéde kò parí àdúgbò tó ní àgbàwá èyí mọ kàtá yìí ní ìsìn ìmáàmù tó ní àgbàwá. wọn ni hakeem ibn hizam wọn bá bí mi wá látọ̀dọ̀ tàbí pàtàkì ní hakeem ibn hizam radiyallahu anhu ọlọ́mọdé ànàmíyà sallallahu alaihi wa sallam ó ní àdéhùn ẹ̀rọ. إن هذا المال خضرة حلوة فمن أخذه بسخاوة نفس بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه وكان كالذي يأكل ولا يشبع وليكن علي خير من يده إمام animals ṣùgbọ́n bá tí wọ́n bá ṣe ìṣòro ọ̀fẹ́ láti látàrí wípé olùdókòwò ti ń bẹ nígbà tí kì í dá ọ̀rẹ́ lọ. nínú àdéhùn mi abrahamu ní àwọn ọ̀rọ̀ yìí ọ̀gá ọ̀rọ̀ yìí lọ́wọ́ wa olùdókòwò àwọn ọ̀rọ̀ yìí wọ́n ń sọ pé láyé ọ̀tà kò hàn mí. ń bá rà ló ń bá rẹ̀ sí kò sí ìgbà lọ́sẹ̀ láti ń bẹ̀ àgbọ̀dá ń bá ń bẹ̀rẹ̀ láti ń bẹ̀. èèyàn ò ní ṣe dáhùn kọ́ lọ bẹ́ẹ̀ lásánwó èmi là bá ká sáwọn ọ̀rẹ́ bàbá bá kọ́ mi. àkọ́rọ̀ ń bá kó sílẹ̀ kàn án ní fún ẹgbẹ́. adé wá jẹ́ mọ̀lẹ́ ó lè ṣá rẹ̀ kí ṣe ń tà ní lábàtà tó káṣí wá dà nípa rẹ̀. ìwé nǹkan ìyá kan lọ́wọ́ ìpínlẹ̀ ọ̀pọ̀ ní ìdókòwò àlejò ní الله عليه وسلم rí pé atẹnikẹ́ni atẹnikẹ́ni wọ́n náà mọ́ wọ́n rìnrìn ìdọ̀tí ìrìn wọn bíi bọ́lọ́lá ni a nígbà wọn ní pẹ̀lú ẹ̀ ń ṣe ìtumọ̀ ọ́n ti kú náà ìlàkẹ́kẹ́ mi ní ìlànà. sísọ kíkó paná ìkẹta tọ̀tọ̀ sí wọn pípé nípa dọ̀la. Pàlẹ́bí náà. Thank you. kí ká bá àwọn gbàgbé àwọn ìrọ̀lú gbàgbé wọn. àwọn àwọn ọ̀daràn oríṣiríṣi èyí ti owó wá òní rẹ̀. bí káyọ̀tì máa gbé káyọ̀tì ìgbọ́ ọ̀la òní bí. káyọ̀tì máa gbé káyọ̀tì pa owó ọlọ́mọba ti lè wà wọ́n lè fi ìgbà wọ́n lè fi wọ́n lè fi ìgbà. gbogbo ìlú wa fún àwọn ọmọdé

àwọn aláìní ìgbẹ́ nígbà tí ìjà bá ṣe wà. ṣùgbọ́n ìmọ̀ àrùn ọba kó wa fún ọ̀rọ̀ àwọn olùmọ̀tọ́ ọ̀rọ̀ òfin yí ọmọ ní kó ọmọ kékeré mi. ẹgbẹ́ kọ́ ọ̀gá ẹ̀rọ àwọn aláìní ìgbẹ́ kọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ nínú ti bí ọmọ tí mo rí pé mo lè kó ìwọ àbí má lè fi ìyàgbé mi lè fi. lẹ́yìn ìgbẹ́ tó ti sèyàn gbogbo tó kàjá náà tí ọ̀rọ̀ yẹn wà kálukú ti jọlọ́lá kálukú ti jọlọ́lá ìdí tábàjẹ́ ìgbàgbá ìyàwó bá lórí ìdùnnú aláwọ̀ àti ìdùnnú jẹ́ aláwọ̀ àti ìyẹ̀bá

gbàgbọ́ òsì kankan náà láti ní wọn máa ní owó. ẹ bá fẹ́ ṣe Islam gbogbo tó bá ní ó béèrè ló wà níbi níbi òṣèlú. débi pé àwọn ènìyàn ń fi ìṣìmọ̀ ìgbòho wa ẹgbẹ́ wa ṣe Islam ìtọ́wọ́ fi owó àyàbí ìpínwẹ̀ tó lè pé kò tiẹ̀ palẹ́ ìsìn àrà nítorí ẹ̀ pé làwọn bá yẹ fún kankan ó ní wọn á dábàá. àdékòtò àbúrò àbúrò náà fàyọ̀rọ̀ káwọn ènìyàn gbẹ̀gbà á níbi tábù kàá tábù kàá tábù yẹ kó yọ ọmọ ẹjẹ o kódà kó lè pé náírà kan lọ́wọ́ kù ní owó tó ga ní kọ́kọ́ wá sí òsì náà ẹ̀rọ náà sì kí. àtẹ̀kí ní ká tábù àtẹ̀kí ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́mù ńlá wọn ẹ̀rọ tó ṣe pé wọ́n ra ẹ̀mí ara wọn nígbà ìyá nínú lákòókò àwọn ẹgbẹ́ ọ̀dà wọn. ọ̀yàǹkọ́ wọn ní ẹ̀sẹ̀ ká irú àwọn ما يرجعون في لهذا environmental. Ushiriki irtifaa na fitna lazima kufanya aro fitna ibichelani. Sasa Thank you.